tọwọ́ ẹsẹ̀ sólẹ̀ tọwọ́ ẹsẹ̀ yọnú tọwọ́ ẹsẹ̀ asínà ó ti dẹlẹ́bọ táyà yẹn dẹ̀ sọ pé ọṣẹ kòkòrò nìkan ọṣẹ ìran nárun ọṣẹ ọ̀pẹ ẹ̀yìn ọṣẹ alókòtà ẹ máa ń gún òun nìkan ní kẹwẹ ẹ mú àyà yẹn jáde ẹ má dìísì yẹn jáde ẹ má bàyè jẹ mọ́ ẹ fàbò sílẹ̀ anabiwa mose aleyhi salatu wa salam anabi Ọlọ́run tá a jọ gbà fún ni o musa mú ọkọ Ọlọ́run o kẹlímù láì ní musa ń bá ọba Ọlọ́run sọ̀rọ̀ o nígbà mọ́ọ̀sì ọba tí ó dojú kọ fáráò láti jà ọ̀pá lágbára tó lọ́n fún o sẹ́yìn ìṣóògùn ọ̀pá ló lọ́n fún Musa o ẹsẹ̀ lẹ́ni ànábìwọ̀ àyùbá lè sọ láti wọ̀ sálàm sani àyùbá ọmọ ọkọ ọlọ́run nígbà àyùbá pọ̀ ọkọ ọlọ́run tára rẹ̀ ọ̀yá ọ̀pọ̀ ọkọ ọlọ́run dúkìá rẹ̀ tán ọ̀pọ̀ ọkọ ọlọ́run agbo màlúù parẹ́ ọ̀pọ̀ ọkọ̀ ọlọ́run àgbà àgùntàn parẹ́ ọ̀pọ̀ ọkọ̀ ọlọ́run gbogbo ọmọ ẹ̀kú ọ̀pọ̀ ọkọ̀ ọlọ́run ìyàwó lọ. níjọ tọ́lọ́n fẹ́ ṣàwòsàn fún ànábì Àyùbá alẹ́ sọláàtù wasalam omi lọ́lọ́run fi o sẹ́yìn òkè sóògùn olúwa nírì Àyùbá irikudibiri jìlíkà asáàmù ló ń bá àrìdú wasarabu ó di méjì ẹ̀dẹ̀ bóde ẹlẹ́ni ọba ẹni ọba jàsè jẹ́ ó ti dẹ́lẹ́bọ àdìsí wo ló sọ bẹ́ẹ̀ àyà wo ló sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ bẹ́ẹ̀ ẹ lọ sí Islam padà o ẹ ti di kèfèrí. ànábì wa Dáúdà sọláàtú wa sàlám alágbẹ̀dẹ ni o ànábì Dáúdà kò fi iná tẹ irin o kò lu ẹ̀wìrì o gbogbo tutọ́ bá bẹ́ẹ̀ fi rin pa látara àṣì ọlọ́run ti ń bẹ lára ẹ̀ ọwọ́ ni fi ń tẹrin o ní fi ń tẹ ọkọ́ ní fi ń ti àdá o àwọn alágbẹ̀dẹ tí ń bẹ nísìnyí wọ́n ń fi ná ẹjọ́ sáwọn náà wọ̀ ná sẹ́lẹ̀bọ̀ làwọn náà tọ́lá níbi Dáúdà tọ́jà alágbẹ̀dẹ àkọ́kọ́ kò sẹ́rù rẹ̀ tẹ́ ẹ bá wá ní ọwọ́ ná gbogbo ẹni tí ń lu ọkọ́ tí ń lu àdá ibo lẹ́yìn ọwọ́ ẹ jẹ́ àfàbòsí ilẹ̀ kí ló dé tó pé ń tọ́ ti dojú kọ ẹ̀yin tó bá kọ̀yìn sẹ́lẹ̀ dojú kọ yóò ètò bá kọ̀yìn sí ẹni sọnà torí pẹ̀yìn ti gòkè tọ́lọ́ ti kú àwọn èèyàn eré tì í ẹ̀rọ̀dà àdúrà ni o kò sẹ́ni tó ṣe pé dùn òkè ń gbà a lè jàṣejì a lè gúnṣẹ́ gbogbo ń tá a bá wá ṣe níyànjú ká gbà pé olúwa náà ni ó jì orí bẹ́ẹ̀ ntí ẹ sọnù lord of soap ẹ fọmọ ọlọ́mọ lẹ̀ ẹ mọ̀fọlọ́mọ ọlọ́mọ kásáàpù gbogbo ọpọlọpọ yín náà lẹ ti polóògùn ẹ ti polú ọṣẹ ẹ ti polú gbẹ́rẹ́ kí ni tí pẹ̀lú tiẹ̀ tẹ́ ẹ bá tiẹ̀ ní àkíyèsí tẹ́ ẹ fẹ́ pè sí kí ló tẹ́ pè lábí aṣọ asúlí mùsùlùmí tún yọ ọmọlẹ́kì àdìsí ànábì pé alimusulim àkùlé muslim mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá kan náà jọ ni ọwọ́ anifásitì wù bẹ́ẹ̀ ni àwa ikùn ẹ ṣàtúnṣe láàrin ara yín ètò ẹ̀sẹ̀ inú ìsìlámù yóò da tẹ́ ẹ bá fẹ́ jagun ẹ̀sẹ̀ lọ Gaza ẹ fọ̀rọ̀ ọṣẹ́ lẹ̀ ẹ gbọ́ èmi gẹ́gẹ́ tí mo bá sọ èmi ń gún ọṣẹ́ fẹ́ni ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́ mò ń ṣàìsùn àdúrà fẹ́ni ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́ mò ń ṣe àṣejẹ fẹ́ni ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́ èmi gẹ́gẹ́ ń jẹ́ èmi gẹ́gẹ́ ń gúnṣẹ́ tí mò ń wẹ̀ fúnra mi ọṣẹ lọ́ọ̀sì tẹ́yìn wẹ̀ sànẹ́bí wẹ̀ lọ́ọ̀sì sọ̀wẹ̀ kẹ́nọ́ ẹ̀fọ́ aládìsí pànẹ́bí wẹ̀ kẹ́nọ́ ẹ̀yin kaburuku, burúkú yìí ẹ̀yin fasádù ẹ̀yin ọ̀tá ẹ̀sìn àgbáyà sálàmà love of love eh, ẹ aburú ò ní sí ọ sàlámù alaykum ẹ̀yin àáfàá wa nílẹ̀ yorùbá ẹ gbọ́ ṣé lóòótọ́ ni nǹkan tí ọkùnrin israelite yìí sọ wípé tọ́ra ní kí wọ́n máa ṣe fún àwọn tí wọ́n bá kí ń ṣe mùsùlùmí ẹ jọ̀wọ́ o ẹ bá wa tàn mọ́lẹ̀ sí o ṣé kò yé wa o ẹ bá wa dá sí ẹ bá ti gbọ́ ọkùnrin israelite tó sọ̀tàn ẹ wá bá wa tàn ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí o. We don't do anything illegal. You cannot take us to jail. If you are not involved, please go. We bless you. You're my country. <laughs> my soup you come to the United States, you can say whatever you want to say. That is a free world, yes? You're not in the United States, you're in Israel. I understand. You cannot say whatever you want to say here. Yes, you can. It's legal. It is legal to preach about Yeshua. We preach at Damascus Gate, the police said it's okay. We preach at Jaffa Gate, the police say it's okay. Please stop. I respect you, respect me. Doesn't have to respect you. Huh? Doesn't have to respect you. That is the right thing. Are you Jewish? Do you want to honor God? That is the godly thing to do. We respect one another. The godly thing to do is to kill you. The godly thing is to kill me. That's right. That's yes? what the Torah says. The Torah says to kill us. The Torah says that idol, uh, people who worship idols such as yourself, when there is a Sanhedrin, to kill us. Yes. Okay. That's what the Torah. So we know how the Jewish people feel about Christians. Yes. That you Christians discriminate are, against Christians. Christians are idol worshippers. You discriminate the against Torah says that Christianity is idol worship.